أشهد أن لا إله إلا الله ولا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله عباد الله اتقوا الله بجميع أموركم ضريرة وباتنا ثم أذكر ربك الله ربك عز وجل ذاك قوله تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زوز عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عباد الله اذكروا الله يذكركم واستغفروا يغفر لكم وتوبوا إليه توبة نصوح يتوب عليكم ألا ولا ذكر أكبر ولو يعلم ما تصنعون ẹ̀rú sìn ọlọ́run ó ń fi àsìkò yìí ṣìkìlọ̀ fún ara mi gbogbo alápapọ̀ kí kápáyọ̀ ọlọ́run ká mọ̀ pé ó gbọ́ yá ìjọ kan ń bọ̀ tá ń lọ bọ́lọ̀ báwo kẹ́mi wá gùn tó ikú náà ni kò sí oògùn kú mọ́ kò sí lọ́dọ̀ Yorùbá ń jọun àwọn Yorùbá máa tanra wọn wọ́n gbà pẹ́yẹ kan gúnugún ní ẹ̀mí ẹ̀ máa ń gùn wọ́n ní gúnugún èkúléwé ó ni ọgbẹ̀yẹn gúnugún ọlọ́run ló dákú alladhi khalaqa al-mawta wal-hayata olùdákú olùdásẹ̀mí ọlọ́run wá ní kú ìsẹ̀mí tó ń dá yìí nǹkan kan ló fẹ́ kó sí fọmọ ẹ̀dẹ́yàn kó máa ṣẹ́ẹ̀kì ọmọ ẹ̀dẹ́yàn bóòlù fẹ́ lulẹ̀ ayé wàá máa kó ń bẹ́ àdámání níjẹ́ ẹjọ́ sọ fún yín náà níjẹ́ ẹ̀dógún náà mọ̀ sọ fún yín náà àwọn adájọ́ wà láyé ń jẹ ẹ̀ẹ́dógún tí wọ́n àdìjẹ́jọ́ àwọn tààjọ wà láyé ń jẹjọ tí ní náà ni ọkàn nìkọ̀ọ̀kan wá náà kan kí wá là múra lẹ̀ ọlọ́nsọ́wọ́n sọ́ọ̀tù Ali Moran tabadili kalọ tó ń wù áyà one chapter three verse one eighty five tí bá ti mí lọlẹ̀ mí lóòkè dáa ikọ́ tó lè mọ́ọ̀tì iná ni ọ̀tọ̀ kú o kálukú ló ti gbà pọ́nhó ṣùgbọ́n ṣé wàá pa kú láǹkú yìí kálukú yẹrẹ ìwé èmi lágbájá yìí ṣé mo sì wá pé màá kú pẹ̀lú mo ṣe ń lọlé ayé tí èèyàn ò nílé ayé méjì ẹ̀ àwọn Yorùbá máa tara ọjà tí ń bá tún lé ayé wá èyí tún wá ẹyọ kan tá a wà ń bẹ̀ yìí tó bá ti èsì ṣe ọ̀kẹ́ranu ọlọ́run wa ní wọ́n ní nàmà tuwa fáwọn náà ujurakum yawmal qiyamah ọlọ́run gbogbo ń tẹ́ ẹ bá rere ni o aburú ni o lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gba ẹ̀sìn lálìkíámà ọlọ́run wa parí pé sani náà tá a yẹ̀ wò tán tá a rí pọ́pàs àwa gbé kúrò nínú náà ẹ̀rí wọ́n dùn kìlì jẹ́nà àwa fi wà lì jẹ́nà fakọ̀dé vaza a olóhùn tí ma jèrè o bọ́wọ́ la ìwà la wà hù tí wọ́n fi gbé wa jìnnà sí náà tó fi fi sọmọ àlìjánná ọlọ́wọ́ apára pé wọ́n mẹ́lẹ̀ hayatu dunya illa mataul gurur ọlọ́ni gbogbo sẹ̀mílẹ̀ ayé gbogbo adùn bẹ̀ pátá. ó ní ìgbádùn tí máa tàn yàn jẹ ni ẹ má jẹ́ kó tàn jẹ o ní òru mọ́júmọ́ ní ìdíde aago kan ọba Saudi inú àwọn ọba tó jẹ́ ọba ńlá láyé nílùú àwọn mùsùlùmí lọ́lọ́wọ́ mú sọ́dọ̀ kọlọ̀bá àdìforíjì kọ́lọ́run bá ní kẹ́ ní wọ́n ń kírun sí lọ́nìsìn ní Saudi ìbọn ní asi ní afẹ́ kírun sí lára asi fẹ́ kírun sọba lára wọ́n á kírun sọba lára ní Riyadh ní haram lẹ́yìn asi wọ́n á kírun sọba tó lè gáyìí àwọn tí ó lè lọ sọ́hùn kéde tí wọ́n kéde nù ọlọ́run bá ní gbà ọlọ́run bá ní foríjì ọba ni tó láàrùn láàka tó ṣe àwọn iṣẹ́ rí tó pọ̀ ọjọ́ orí ẹ̀ pọ̀ òṣìṣẹ́ rí tó pọ̀ kọlọ̀mbá ni gbàlẹ́rú ó kú ní ọmọ 90 years àsìkò tánàbí ní ọjọ́ orí ìjọ ọ̀hún yóò máa jẹ́ olùkọ́jẹ́ Anabi ní ọjọ́ orí àwọn ọmọ ohun Anabi. ó sì tí ní láàrin sixty and seventy ni ló kéré ní ẹni tí wọ́n máa kọjẹ́ ẹni ẹ̀sìn gbogbo àtàwọn èèyàn kú lè sìn àwọn tí wọ́n kọjẹ́ ẹ̀ lo bí ọdún mẹ́sàn ó lé díẹ̀ lórí ìjọba agbalagba lọ́gbàpọ̀ tó pé tó ti wọ́n lọ́hùn ó ṣe ti kọjọ́ ti ń bí múlákì làwọn máa ń lò múlákì ni pé bàbá kó ń kọ́mọ bọ́ bẹ̀ ẹ̀gbọ́n kó bọ́ sí i ẹbí kan náà ni máa sọ lórí ń bẹ̀ sítẹ̀mù táwọn ń lò nìyẹn sítẹ̀mù yẹn ọ̀bá wá o ṣùgbọ́n làwọn islam wọ̀ sọ pé ẹbí kan ní ta ló qualify pẹ̀lú àwọn tí a ń pè ní ìwà àjò lórí ṣùgbọ́n táwọn ń lò ń bẹ̀ yẹn òun náà ni monarchy system of government àná nídìí tí wọ́n fi ń lò ẹni wà ń tẹ́lẹ̀ tó kú ní bí age of eighty six èlé òun bọ́ síbẹ̀ two thousand and five ni ọba ìbọ́ sí ipò òun ló jẹ́ gbàgede fáàdù tẹ́lẹ̀ ó wà lọ́dún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án tó lò yìí ó tó nǹkan ṣe tó pọ̀ wọ́n pé bẹ́ẹ̀ ni gbogbo olórí bá rí ni ẹ bó ṣe dàgbà tó mọ̀ máa kẹ́kọ̀ọ́ ní bí ara ọmọ eighty one years ló gbapò èyí táwa ń pariwo ọjọ́ orí nìsín àwọn kan ti dàgbà jù àwọn ọ̀dọ́ là ń fẹ́ ń bẹ́ afẹ́kìlù dáa ni àbáfẹ́ bàlújẹ́ torí díẹ̀ ọba yìí gba ipò ní ọmọ eighty one years ibi jẹ́ tí wọ́n á dáadé mọ́nàkì wọn yẹn bí wọ́n ṣe mójútó tó. tó gbàrà tó ti kú yẹn wọ́n ti máa ta ló kù bẹ́ẹ̀ ní àsì kéde ń tó kù wọ́n ti ṣe báyà fún wọ́n ti pé májẹ̀mú fún ìmáàmù tó ṣe wútúbà náà lé ní ó tún ṣe tẹ̀jídì báyà ó tún rí inú báyà yẹn ìmáàmù sọ́ọ́lẹ̀ àlìtọ́ọ́lẹ̀ gbogbo ọjà tó wà ní haram gbọ́dọ̀ tó se báyà fún pé àti gbẹ́ lólórí ìtumọ̀ báyà náà àti gbẹ́ lólórí. No ẹni ọgbàdà gbapò náà ń ní Salman ó náà wá rè ké sọmọdé o ọgbapò ní age of seventy nine years. káwa máa wariwo tá à ń pa tí ò ní túmọ̀ kìlù dáa ńlọrọ̀ wáyé pé ọ̀dọ́ ni wọ́n bá káwọ́ ọ̀dọ́ ń jáde tọ́jú àgbàlagbà yóò bá múlù dáa ká mọ nínú àwọn àṣeyọrí bàbá yìí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣeyọrí wọn ó mú dàgbàsókè báwọn àgbẹ̀ yi ń bọ̀ yìí ọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò ìlera ètò ajé ìyípadà tó mú bá òkèrè fàpẹrẹ ń gbò dórí ipò ó ní àwọn tálákà tí ń bẹ nílùú tí wọ́n àdálé ní kí wọ́n lọ mọ ijú wọn àwọn bí ilẹ̀ wá wà ó lọ kọ́lé síbẹ̀ ilé tèèyàn lè gbé ní lé gidi èmi yìí tí èsẹ ẹka tí èsẹ méjì tí mo rí tí ń pín kọ́kọ́rọ́ lé fún atálákà pẹpẹ lómi yóò gba kọ́kọ́rọ́ báyìí yóò bù sẹkùn ni ìwọ ló ní ilé yìí kéésọ lówó ọpọ àpò ọ̀nà kọ́bọ̀ sí ilé ẹni tí ìdàlẹ̀kẹ́ àmà ìjọba nìyẹn o àwọn ìjọba kan nìyẹn. àwọn oríṣiríṣi gbogbo àwọn kan tó ṣe nìyẹn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn irú fáàdù kú sí ilé òyìnbó òun ló béèrè pé ẹjọ́ hospital tẹ́ ẹ̀ ń lọ lọ́hùn yẹn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n kọ́rọ̀ ẹ̀sìn Saudi Arabia àwọn ìgbà fẹ́ gbé yàrá dúró àwọn ọmọ ẹgbẹ́ lọ́jọ́ náà lọ́hùn ní bí ọdún márùn sẹ́yìn bàbá kan ọmọ Ọ̀ṣun state ni ọwọ́ à ń ṣàìsàn ó parí sí àjùbálẹ̀ àìsàn yẹn dé àwọn àìsàn ńlá yẹn ni ó fèǹtì ní airport ni ni wọ́n gbé lọ sí Jidda ní ọkàn náà àwọn hospital ọlọ́run sáà ní kí àwọn dókítà yẹn kí wọ́n lè gba ẹ̀mí ẹ̀dá wọ́n ṣe iṣẹ́ abẹ fún bàbá lò wọ́n sá lo àwọn ọjọ́ tó pẹ́ mẹ́ nígbà tí bàbá wa gbádùn tán bàbá kan bu ẹkún ni wọ́n ní sòsí nǹkan bàbá ó ní ta ní ọ̀bọ̀n sanwó ọsibítù yìí ẹ̀rù ti ń bà wọn nu wọ́n ní bàbá kọ̀nà yín kọ́ bọ̀ ìjọba ló ní ìjọba ló ìlú kan nìyẹn ilé ayé kan lájọ wà. lórí díẹ̀ ọlọ́run bá ní forí jìn ọlọ́run bá ní kẹ́ Allahumma gbé ọ̀rọ̀ hàmù جميع موتى المسلمين اللهم لا دم من هذا ما إلى غفرت ولا هم إلى كشفت ولا قدر نفذت والعيب إلى سترت ولا قدر سلامت ولا تائب إلا قبلته ولا مقت إلا فوته ولا مزل إلا سرته اللهم نتوب إليك من جميع كلها ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أعطانا منا اللهم أنت ربنا ونحن عبادك فقم معنا في نيجيريا اللهم قم معنا في نيجيريا وقم مع علمائنا وأكامنا ومعنا جميع يا رب اللهم نسألك الأمن والأمانة والاستقرار والطمأنينة في أنفسنا وفي بيوتنا وفي دولتنا اللهم رحمتك نرجو وعذاب نخاف اللهم كنا عذاب النار وكنا عذاب القبر وكنا فتن ما المحيا والممات وكنا فتن مسجد الدجال يا رب العالمين اللهم ارنا حق حق ورسول اتباعه وانا بعد بعد الرزق اجتنابه اللهم آت نفوسنا تقواها وزكها انت خير مسكاها انت واليوم مولاها اللهم يا مقبل القلوب ثبت على دينك يا رب العالمين اللهم صل على من وعلى محمد كما صليت على إبراهيم وبارك على محمد كما بارك على إبراهيم سبحان ربك رب العزة ما يصفون والسلام والحمد لله رب العالمين pẹ̀lú قلت لهم ní tá a bá kí jimá tán